ìmọ̀ọ́mù kó dùn kó pọ̀ kó fi dúpẹ́. alùbáríkà ọmọ Òjìbá alùbáríkà ọmọ Òjìbá kíkú máa pa alájà pé bàbá ìmọ̀ọ́mù alùbáríkà ọmọ Òjìbá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم ẹ yóò bá ànábì ilẹ̀ yìí ni. lọ́lá lè wà sálámà. kọ́má jẹ́ torí oyè àtó ń jẹ nìkan lẹ́fi wá. lọ́lá lè wà sálámà. ẹ yóò bá ànábì kó lo òkè dáadáa. lọ́lá lè wà sálámà. kọ́kàn owó lè balẹ̀ torí bí téèyàn bá ti lọ tán yóò bá ànábì wọ́n sọ fún ọ pé ọmọ lọ lé yín nù. Sallallahu alayhi wa sallam. Allahumma salli ala sayyidina Muhammadin. Sallallahu alayhi wa sallam. Ah, ah. Ṣé wọ́n máa bọ́ sí Yorùbá ànẹ́bí ni? Sallallahu alayhi wa sallam. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقديلنا بها جميع الآجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات آمين آمين آمين يا مجيب الدعوات آمين gbogbo alábẹ́ẹ̀tẹ́ǹtì olóríire yìí ẹ jẹ́ àpariwo ọlọ́run kó lo òkè lẹ́ẹ̀kan ṣoṣo tó bá jẹ́ pé onígbàgbọ́ ọpọlọ́hún tóbi jù ọ lọ tó o sì mọ̀ pé òun nìkan lọ́ba alágbára bá a tún náwó sókè bá ń pariwo rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu èyí tí ó dùn mọ́ mi nú jù ọmọ pé láàárọ̀ yìí báwọn kan ti jí yìí FMC ni wọ́n jí sí kì í ṣe pé òun wọn kádàrá ló gbé wọn débẹ̀ yálàlá wí fálùmọ́. alẹ́ ni tí ń wo wèrè ó tún lè bá àwọn bàbá kàyéfì pé òun ọ̀tà sóun fẹ́ kíran òun kan ya wèrè ni. yakata rubi kandari wàhálà òmùkúta rù. wọn àwa gbẹmí àti ẹ lọ sí sacratic hospital àwa láyò àwa lálàáfíà ara dákun bá dìde sókè bá náwó sọlọ pé Allahu Akbar. Allahu Akbar. sọ̀rọ̀ rí ìdúró tọ́ àwọn ẹ̀ máa ìjókòó tó bá jẹ́ pé mọ́lúdì ànábìlà wá ṣe bíi ó dàbí pa aláwọn olóyè náà lónìí èmi ò sì rò pé lẹ́yìn kan ya wèrè débi pé ọkọ̀ tiwa tọ́ ọ bá tiwa lè tú ní ara rẹ kò nídìí kó joyè mọ́ má bà islam lójú jẹ́. aláwọ̀ akíbárù. tọ́ ọ joyè tọ́ ọkọ́ tí débi yèmí ó so tọrọ fún ọ torí pé tá a bá parọ́ fúnra wa kò sí sí ọlọ́run kan tá à ń jẹ bọ́ ọkọ́ tiwa ọkàn joyè ó wéṣì gbogbo owó tó nánu ò ní ládàá kẹ̀kẹ́. rọ́bù lájẹ̀rí kẹlẹ̀ wù. àbá màmá gbẹ́ alibuliku buliku ka wale agiyaru agiyaru. èwo ni kéèyàn máa lọ lé kí wọ́n bínú túlà nílé ní bàbá olóyè aṣọ ti yóò ní yọkàn bàbá olóye wọn bá bọ̀ ní àfa àwọn oníyàn bá tún wé báyìí padà ìwọ kọ́ ló pé wèrè wòde. yòówù ànábì kó lóòkè dáadáa. lọ́lá lè yọ sálámà. bó ti dúró yẹn máa pẹ́ aláhùn máa. Allahumma salli sallim ala Muhammad. Allahumma Allahumma salli sallim ala Muhammad. Sori tí a máa bí àmàláìka nu ni ká máa rí pé nù rẹ̀ ò dùn. Kò sí káàṣì wọ́n tún ríbi débì kò sẹ́pọ̀ ríbi débì. Kí ló karú àwa pẹ̀lú kò sí káàṣì? Àní kò sí bó tilẹ̀ wulẹ̀ kó nira tó àtẹ̀mí àti ẹ̀ kò ní nira bá wa aláhùnmá aláhùnmá sọ́ọ̀lì sẹ́nimu aláhùnmá. aláhùnmá aláhùnmá sọ́ọ̀lì sẹ́nimu aláhùnmá. lọ́sùlálàhẹ́. Anabi Muhammadu. Anabi Muhammadu. Anabi eh, Muhammadu. Ah. Rasulullah. e kó lòkè rárá. ẹ jòkó kẹ̀dẹ̀ mẹ́tẹ́. àlà àwọn gbogbo ti kọjá lọ bàbá mi Ojibara nítorí ispa ẹni bá ti lòdì dáadáa yóò mọ kámẹ́rà lò. ọlọ́run jẹ́ kẹ́mi bàbá mi gùn. àfáàní àṣẹ́kì muhammad raji suleiman akànní àdòwòmù. dáwọlọ hayatahu. ọlọmọ balẹ̀ wọn jẹ́. àmín. mo kí àwọn baba mi olóríire bàbá mọ̀lánà sheikh teslim ìjọ tí wọ́n mú àfáà àyìnù dí ọ̀dọ̀ yín kì í ṣàfáà àyìnù nìkan ló kéwú lọ́dọ̀ yín àìmọye ọ̀pọ̀ ló kéwú bẹ́ẹ̀ náà tó pé lóru náà ni wọ́n sá lọ. wàkàyèrò sí àfà olùmọ̀. èmi a sì máa sọ́nù ọ̀rọ̀ mi gbogbo gbà pé àáfàá ní kọ́kọ́ máa ríràwọ̀ ọmọ nítorí péjọ tí Musa délé kéwú ni Khidiru ti sọ fún pé ìnákàlà tẹ̀sítẹ́tì ìmọ̀ ìyá sọ́nù rẹ̀ anábìyí ò lè láṣeyọrí ó fẹ́ dìjà láàrin òun àti Musa àmọ́ ó padà ní sùúrù fún Musa nígbà tó débi tí wọ́n ti pín gàrí ó ní aza firaku bẹ́ẹ̀ ni ìmọ̀tọ́lọ̀ ni wàá kọ́ lọ́dọ̀ rẹ̀ dì í mú àgbákòta kanu sunfini sínú ẹ wá fọwọ́ tasọ́wọ́kù síwájú léṣe wù ẹ máa fọ́ so ìgbésí ayé rẹ lọ́ọ́ fọ́ dànù. wọn kì í náà tí ń fa òòlù mọ́. máìkì yẹn ni àbí wọ ẹ bá ń gbé sókè jẹ́ ẹnjìnìá ẹ̀rọ àpẹ mọ́ pọ̀mọ́ yìí òun nìkan la jánásì tí mo ní. wàkírù náàsì. òde sì tún kù lónìí. àfàlùmọ́. bàbá mo kì í kú àná torí pé tá a bá ń kí àfà kú oríire lónìí tá à ń kí àìnù kú oríire tó bá sì gbé lọ́dọ̀ yìí ni kò lè gbé e débi tó gbé e dé yìí. wọ́n kẹ́ àfàlùmọ́. torí táìmù yẹn àgùlà yẹn jẹ́ kí n kàn kí díẹ̀ ọlọ́run ó tún mú ọjọ́ wa ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn fún wa sà. àmín bàbá wọn kọ ẹlẹ́hà wòlíì ọlọ́run símáhùn fi ojú ìhìn. mímíọ́sá yìí ìṣojú dẹ̀. wàkúrú ń bẹ lára yín àmẹ́ni tó bá lójú tó bá dà nǹkan mọ̀ yọ mọ̀ pé ah, ah. nǹkan ló jòkó sórí àga. dámọ́lá hayatahu. jẹ́ ń sọ fún ọ tó o bá fẹ́ dèèyàn láyé yé ráwọn àfa aláṣìírí fín kí ni bàbá rẹ filẹ̀ fún ọgàn tí jọ lójú. Ah èèyàn mélòó ló dé èèyàn ládùúgbò yín àníkọ́ lè jáde síta lè wá àwọn tó dáa fún òkú olójú kan ọbẹ̀ máa ṣàfarawé àwọn èèyàn ọwọ́ alẹ́ nìkan sógun owó nígbà tí pílánì ẹ̀ kí ni ìwọ́n fàyè rẹ̀ sí kì í ṣe tòsílẹ̀ ti rí bàbá mi ọkọ ẹlẹ́yà àwọn èèyàn sábà ti máa jáde ẹ wá àwọn kẹ́nu èèkàn wọn nù yàrá ni mo dágbére kúta bẹ́ẹ̀ nìkan jòyè ó ní kí ni mò ń lè ṣe bẹ́ẹ̀ mo ní à ọlá pé ń bọ́ sọ fún ọ sọ lọ yàgbé àwọn tí wọ́n ló kọ Ọlọ́run tí wọ́n là á lẹ báyìí èsè tá a máa ríra wa ṣebí náà wà á ti sọrí fún nìkan lọmọ yìí tí ìyàwó ọmọ rẹ gẹ pọmọ ọdún mẹ́wàá òrí kan kúra ni. iná dọ̀mí rọ mọ gẹ́bà ní àdí. ẹ kó bàbá yìí nífà ó lára yín ṣé bóun lágbádá yín kanlẹ̀ tó kókè yìí láwàní ṣe déédéé aṣọ aṣọ ṣe déédéé láwàní. iná dọ̀mí ọ́. ó ti fi hàn pé ẹ̀ lé rẹ́ǹtì ẹ̀ ẹ ṣe tí wọ́n fẹ́ ṣe mòlúdì tó tún lè rẹ́ǹtì aṣọ sáàbà rẹ́ǹtì tọ̀dọ̀ tèmi. iná dọ̀mí ọ́. o lè fi ya fọ́tò kí n má mà pé fọ́tòkọ́pì mi ni kátó wá pé mo tún wá pé dry cleaner ó ló míìsì ó sì àgbá kan ojú agbo wọn ti bọ. ìsámọ̀ gàbá ní òdì. mo kí yín kú oríire bàbá àṣírí kọ̀rọ̀ ló tún ta yìí èsè tí wọn náà sọlẹ o tún lè jẹ gbèsè síbi tẹ́ǹtì nítorí pé ọbẹ̀ ọ̀pẹ́sì àwọn èèyàn. yẹ́ ti irú sí báwọlá kí mi bá ní àbá inú tẹ dáadáa lọ́dọ̀ yín ẹ wá yọ̀ǹda tẹ́yìn náà fi jẹun lábẹ́ ẹ̀kọ́ ẹ yọ̀ǹda rẹ̀ fún wọn gbogbo ibi táwọn ọmọ yín bá dé wọn ò ní sunkún. àmín. ẹni tí ọba sàmí fún yín òun lọ́mọ. àmín. àbí torí pé wọn wá láti yé wa ni ẹ sàmí kó lóòkè dáadáa. àmín ya Allah bàbá torí básìkò tìrì ni ọlọ́jẹ́kẹ́mi ó gùn fún wa sà. àmín ya Allah bàbá mi àgàmáwì ọlọ́mọ ṣàjà rí pẹ́ sà. àmín. àwọn àfọ àwọn ẹ dákun àwọn ẹ má máa ṣe báyìí ẹ jẹ́ káàyàn máa pẹ́ ilẹ̀ kó wa ń kí wọn. wáyé ìjà lálẹ́ ìfi gúnlẹ̀ báyìí dàtí. àwọn bàbá eléyìí ẹ bàbá tí wọ́n máa ń lòde ẹ̀ka tó bá ní wọn báyìí orí pé zíùdù pọ̀. ìwọ kọ́ lọ sọ fún wa ń ṣàdúrà ìwọ ló tún gbé dà sàlátù díẹ̀ wá ń jẹrẹ aláwọ̀ ọ̀tún àbẹ́ máa ṣépè fún sàárẹ̀ ànábì délé kò ní máa yanjú ẹ̀ bàbá mi kò ní burú fún yín gbogbo ẹ̀yin àgbàlagbà kàyéfì sáàgó mi ti tó ni mi waste time gbogbo ẹ̀yin àgbàlagbà àlìyéwáwì yóò máa dá a sí àwọn ọ̀dọ́ àfa ẹja fẹ́ràn ara wa àwa tá a ti rí ṣe pákéjì ló kálukú máa ń lò ìwọ tí wọn ò lé ní omú wa mílíọ̀n wa kó rí bi wọlé ọmọ làágùn ni ọmọ ń gbóná lóru o ti sáré pe Pablo kò sájẹ pamọ́ kò sájẹ sẹ́kù ó kálukú fẹ́ máa ọ fẹ́ máa ọ̀pẹ́rẹ́sì ara wọn dandan ni kó olólójú mẹ́ta ni bẹ́ẹ̀ ni kábàásì ló ba ẹ dúrọ̀pù ẹ̀ sórí sísì yìí náà fóònù lòun náà ń jẹ́. bẹ́ẹ̀ ni o. ìwọ fóònù kan tó gbé pé iphone thirteen pro max lọ upload wele ni iphone is iphone android is android yorùbá ànábì kó lóògè. sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀yin àgbàlagbà kò ní bàjẹ́ fún yín. àmín. tí n bá dé àyín lónìí kàyéfì ló ṣe sábàbí mi wàlọ́ọ̀hì wàlọ́ọ̀hù ṣáàhì mo fi hàn kàyéfì nìsín òde mẹ́rin mo ní lónìí mo ní méjì ní adégúnlẹ̀ àpápá ọ̀dọ̀ ṣéwù kọ̀mọ́dù ṣúgà wà mẹ́ mo tún sì nìkan ní sáìdì abo ẹ ti rí i mo wá wò pé bàbá kàyéfì yìí tóbi ìwọ náà ó jẹ́ kó tó wúwo akiyibu kiroma nọọsi wàá fásitì wí dàrú. ó ṣe jẹ́wọ́ nìkan ni wọ́n máa bínú gbogbo ìgbà akirimu kirama nazi. olórí ibú ọba alágùn lérí pọ fẹ́ sakata yìí o tún dúró de kéérú tutù. wà á fẹ́ ti wí ìdààmú. èyí tó fi channel láìfù ẹ síbi kọ́ máa bínú ọmọ làkejì yẹn channel yẹn síbi báyìí tí ó ti dà. wọ́n jẹ́ anísàbí lákà. kàyéfì téèyàn bá wọ̀ rẹ̀ rẹ̀ ọ̀rẹ́ ní. ẹ fẹ́ kóde yìí ọ pe gbogbo pé òjì bá bolẹ̀ dé ibolẹ̀ yín dé ibolẹ̀ yín dé irú ọ̀rẹ́ wò ni wọ́n náà sọ̀rọ̀ rẹ̀ wọ́n jẹ́ onítẹ̀bí ìlà kan dùnà ẹ bá bá ti kò ní burú fún yín ọ̀gá mi ọlọ́run níjẹ́ fún yín mo kí Ainu. ẹ wò ké ẹ jókòó ẹ fẹ̀yìntì ẹ̀yin lẹ lóní irú òní èèyàn máa fi starch ṣaṣọ ni ẹ̀yin tiẹ̀ da ṣe bẹ́ẹ̀ kí àwa tá a wọlé ó lò sí mi ọmọ dìkúkù ni aṣọ wo lọ́wọ́ tá a yọ ọmọ dìkúkù sẹ́gbẹ́ bá bẹ̀ ah, ẹ máa wọlé sheikh ìwọ náà ń bọ̀ lóde wa ṣé bí fáànù tiẹ̀ wáyà yá nìkan yí fáànù kúrò lọ́dọ̀ rẹ ọmọ wa fi abẹ̀bẹ̀ àtúndì <laughs> ah, fún ọ lábẹ̀bẹ̀ bó o bá ibi wàá tún gbà kúrò lọ́dọ̀ rẹ àgùlà ẹ̀jẹ̀ wò ó ni orú ọ̀ mú ọ èèyàn ní tàbárí máa kọ́ níbo lẹ ti ṣoríire àwọn tábí yín èso àfa ogún àwọn àfa àlẹ kó dání yìí ẹ̀yin tá ẹ pera yín nìkan ọmọ àfáà ni ọmọ àfáà ni wá tí ọ̀dà fún ọ̀tá ayọ̀ yàrá. àjùwálì fàáhì ìjà láàbì iná sábẹ̀ iná máa ná tù ní omi ìwálé àbí iná máa ná tù ní omi ìwálé àbí tó kálukú ti pàdé lè kéwú ní ìsinmi àti mọ́tà fẹ́ fàyè wọn ṣe o. mo kí yín pé ẹ̀rọ bìrè bí yín táwọn bàbá yín bá ṣe àfa wọ́n fẹ́ràn àwọn àfa ìwọ tó ọmọ ń pẹ̀gàn àwọn àfa ó lè bírú wa lọ́mọ gbàgbé ẹ̀ táwọn bá sì tún bímọ obìnrin àwa náà ni ó tún máa sátọ̀ láì ló kálí ó ṣe sùlásá yóò tún máa ní bẹ́ẹ̀ ni sà ó ṣe rúbá yóò tún máa ní bẹ́ẹ̀ ni sà sẹ́bọ̀hún ni alaye kó wọn jọ wọn ti lè gba tẹ́gùn ń gbọ́ ah, ah, yẹmi simal warawu mo ní ee eh, eh, ọkùnrin yìí ní antenna tó kú. pẹ̀lítàrọ̀ kùlìkù mi fi dọ̀tí. ẹ̀yà rẹ̀ bí yín ẹ̀rọ àfáàrẹ bí ẹ wá sí obìnrin fẹ́. amúhàdìdì ah, ah, amúnàásì amúdá. wọ́n máa ń gbé àwọn tí wọ́n ń náwó tuntun. amúhàdìdì amúnàásì ah, amúdá. kò ní tán bẹ́ẹ̀ àmínà àlá. owó eléyìí ọ̀jọ̀ owó lónù ẹnìkan ló lè gba lónù torí ọbẹ̀ náwó fún mi jò ní bí tí náà mo ní lukú sọ gbàgbé sọ gbàgbé rẹ wọ́n bá di lọ́la má pè mí pé àbó ti bẹ̀rẹ̀ sẹ́ndì kankan wàá jà o kò ní tán lọ́wọ́ yín. ami àmínà ala àmín. gbogbo àwọn olóríire tá a débì lónìí ẹni mọ rẹ lólóríire kó sọ pé naam. naamu. sọ pé naam. naam. ṣe èmi lẹ́ náwó sí yẹn. naam. àní ẹ náwó sí mi. naam. torí mi ló kàn ẹ náwó sí mi. naam. oríire ọba gbogbo wa dalẹ̀. àmín. àwọn bàbá olóyè bàbá olóyè bàbá olóyè. àwọn bàbá olóyè. ẹ jókòó ẹ̀yin kọ́lẹ́ tún máa pín tèkèwé ẹ̀yin lẹ́ dà èmi máa ń ṣègbéraga lọ́jọ́ náà yìí pò ra màálù yìí pè ra aláṣẹ èmi ní tùmọ̀ á pín oúnjẹ ah, ah. irọ́ ẹ jókòó ẹ ti kọjá báwọn. ládùúgbò haúsá tẹ ẹsẹ lọ́dọ̀ fúlàní. ìtì ẹ̀ ní bá haúsá sọ púpọ̀ ẹni tí ò lówó lọ́wọ́ ẹ̀ ní mú fúlàní lọ́rẹ̀. wàlọ́hì. àbókí you be my friend friend ibi kíni àní ọ̀sán ó kọ gbẹ̀ràn rẹ ẹ yòówó ẹ̀ nẹ́bì kó lòdì. sallallahu alayhi wa kí ni tí mo bẹ́ kí gbogbo wọn mú ẹ̀yin bàbá olóyè ẹ̀yin ìyàwó olóyè ẹ̀yin alásàlátù àmánà ni gbogbo wa gbà yìí o ọba mi sọ fún anabuwa muhammad. sallallahu alayhi wa sallam. ó ní ya ayọ̀ alẹ́dínà àmọ́nú tẹkùnláhà. ya ayọ̀ alẹ́dínà àmọ́nú tẹkùnláhà. ẹ dákun gbogbo olóríire tó wà ń bì kó yòókù ànábì kó lòókè dáadáa sallallahu alayhi wa sallam. ibi tá a ti bára wa yìí no cash no fuel no transfer ibi tá a ti bára wa yìí àwa àfọwọ́fà ara wa ni o. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ìwọ tó débi lónìí tí mo fẹ́ bí ọ ni pé so láṣepamọ́ lọ́dọ̀ Ọlọ́run olùtẹ́ńdún náfúsùn máa kọ́ dámọ́ tí lè gọ́dì. tó bá jẹ́ pé aṣọ lọ́gbọ̀n wọ̀ o lè wọ aṣọ ten years kan wọ̀ lónìí o aṣọ ọdún tó bá ti lọ ó ti bá ìgbà yẹn lọ nìyẹn o. wọ́n lè tẹ́sùn náfúsùn máa kọ́ dámọ́ tí lè gọ́dì. kí lèmi àti ẹ̀ ń palẹ̀ mọ́ fún ọ̀ lára wa èyí tí àfa àwa sheikh sulaiman ń ṣe lónìí kì í ṣe òní là níbàyí débẹ̀ wọ́n ti ń palẹ̀mọ́ rẹ̀ bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ni ìjọ tí wọ́n ń jáde lóru tí wọ́n ń ṣe èyí tó yẹ kán ṣe ìjọ tí wọ́n ń rìn lọ́sàn-án tí wọ́n ń ṣe èyí tó yẹ kán ṣe wọ́n á ṣàdúrà lọ́sàn-án wọ́n á kọ́ ata mi wọ́n á ṣe gbogbo ẹ̀ bó ti yẹ kán ṣe. wọ́n lè tẹ ìṣó nọ́bùsù mọ́ àkọ́dàmọ̀dì ní gàdí. àsìkò tó yẹ kó sáré ó yẹ kó àsìkò tó yẹ kó gbìyànjú má mú èèwọ̀ mọ́ ni tá a sọ fún ọ pé ọmọ gbìyànjú èèṣe tí gbogbo wa lè àdúrà èèṣe tá a mọ̀ gbàdúrà gbà mọ́ èyí tí wọ́n ní kó o lòun náà ara ẹ̀ náà ni o tó o bá filẹ̀ sí rẹ bọ́nu o. واتقوا الله ولتنظر ولتنظر نفس ما قدمت لغد kí ni gbogbo wa gbèsè kó tó di pé o sọ pé ọ̀rẹ́ rẹ tẹ́ ẹjọ́ sí ọ̀rẹ́ bọ̀ kó tó di pé o táàgì ẹ̀ polówó owó ni kó tó di pé o táàgì ẹ̀ pé yahoo yahoo ni ìjọ tẹ́ ẹjọ́ sí ọ̀rẹ́ bọ̀ bó o ní ti lò gbèsè ayé tiẹ̀ bó o níwọ náà ti lò gbèsè ayé tiẹ̀. wọ́n lè tẹ́ ìzùn náà fún sùn máa òdì ní gádì. yóò ní bá sulemana ti wà yìí irú àwa yìí tá à ń fẹ́ wọn fẹ́ wọn yìí bẹ́ẹ̀ lómi ìfarawé wa yóò tẹ̀ bọ̀. olùtẹ́sí lọ́mùtún máa kọ́ dámọ̀ tí ní gádì. mọ́tàdí ti ń bẹ ọ̀pọ̀ débi pé bàbá ah, dà síbi kan yóò tètè bàbẹ̀ jẹ́. ẹ dá sí táǹkì e ẹ jẹ́ kí gbogbo wọn máa pín mi òun mi òun là alibas lẹ́mọ́ náà ṣe pé ìwọ gbà ìwọ gbà ìwọ náà tún gbà. wọ́n ní tẹ́sán lọ́mùsùn ọ̀rọ̀ mọ́ gọ́dẹ̀ mọ̀tì ní a wà yí lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n ní sẹ́fù ni. èmi ìfẹ́ ìfẹ́ sọ̀rọ̀ numerology lóde àmọ́ wọ́n ní sẹ́fù ni ìwọ náà lè wádìí jáde lè kókó plan láìpẹ́ pé ìtàn fẹ́ wá dé dára yẹn ṣé tá a bá dé dára wọn bá. wọ́n lè tẹ́ ìzù nábùsù mọ́ kọ́ńdàmọ̀ ìtìlẹ̀ gàdí. ìyẹn gbàdára inú àwọn tá a jọ̀dọ̀ ó tún bẹ́ẹ̀dì síbẹ̀ ọmọ sọ pẹ́sẹ̀ fáwọn èèyàn. wọ́n lè tẹ́ ìzù nábùsù mọ́ kọ́ńdàmọ̀ ìtìlẹ̀ gàdí. atọ́kùnrin àtòmí wa kí ni provision wa fọ́la ọ̀la òun ló dé yìí ìjọ tí wọ́n sọ fún ọ pé kò sèfù owó tálífà sùlẹ̀mánà bá wò pé bí ìwọ̀nù òun ò níra lè òun ò ní kọ́lé síbí ìgboro lòun ò kọ́lé síbí ibo láti lè pètì. wọ́n lè tẹ́sù náà fùsùn mọ́ gbọ́dọ̀ wọ́n ti ní gàdí. ìwọ ìwọ tó fún ní kàràkàrà àfọ̀nbí orówó ọjọ́ kan gbà ó lóun kó lọ lẹ́kí fọkànbalẹ̀ ọdún kan náà ló lò tó padà dé. wọ́n lè tẹ́ ìsùn nàfùsù mọ́ kọ́ńdàmà tìlìgàdì. nígbà tó ní lọ́sùn ẹ̀ máa ń wà mí wọ́n kó alásà látùjọ ibo ló fẹ́ dé tó nírè yẹn tiẹ̀ kó jọ máa ràn mẹ́yìn ẹlẹ́ni ni láì ṣe wọ́n lè tẹ́ ìsùn mọ̀fúsù máa kọ́ńdàmà tìlìgàdì. gbogbo ẹ àníbà Sulaimani kì í ṣe òní yìí ni wọ́n pílánì gbogbo eléyìí gbogbo wa náà kì í sòní yìí ìwọ náà woru ẹni tó fẹ́ a cheating boyfriend will be a cheating husband. a violent boyfriend will be a Mike Tyson husband. tó o bá ti fẹ́ yàn àtọ̀nà náà ni ó ti kọ́kọ́ máa fún ọ fọ́tì ìfọ́tí ni yóò fi máa yẹ̀ ẹ́ wò ó ti mọ̀ pé tó o bá délé ẹ̀sẹ̀ lọ́ máa jẹ. ó lè tẹ́ ẹ̀ zọrọ. ẹni fẹ́ ẹni fẹ́ lu àwọn kàyéfì yìí nìsín ó ti mọ̀ pé ńjọ́ tóun ti ń lọ òun ti ń wẹ̀yìn òun wò àtọ̀nà ni ó ti máa mọ̀ pé ó dàbí pé wọ́n gbé pẹ̀tẹ́sì lé òun ó ti mọ̀ pé kò sí kò sí gbèsè ayé wọn gba dẹ́kẹ̀. wọ́n lè tẹ́ ìzọ nàbùsù mọ́ kọ́dà fatiligadi. ibi tá a bára wa lọ ní nàìjíríà a nípalẹ̀ mọ́ ọ̀la ni wàlí tẹ́sán lábùsù lọ́kọ̀ dámátìlígàdì. irú àwọn olórí bíi tiwa lọ́lọ́run wá yàn tiwa àlìjẹ̀nú òde bẹ́ẹ̀ èèyàn bíi tiwa ni àṣẹ palẹ̀ máyà ni mo ti sọ́wọ́ àsìkájọ ní pé kó kálukú ó lè máa tọ́jú ó kọ chinese tí ó jẹ́ ẹ mọye nàìjíríà ẹ mọye gbèsè tá a jẹ kàyéfì rè tún tún tún hàn irú èmi nísìnyí máa mú ojú bá tún tún ọ̀hún ọ̀hán ẹ yòówó ànábì kọ́dà màtìní gàdí. nàìjíríà ò palẹ̀ kí ni fújú àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn doctors wa tá a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn teachers wa tá a ọ̀pọ̀lọpọ̀ àwọn bankers wa tá a ní gbogbo parastatals ni wọ́n ti já patán. wàlí tẹ́ńtúrú náà. professor kan lánàá pé four hundred and sixty thousand naira ní sálárì àwọn ṣé professor ni ṣé four sixty kí ló lè ràn nù fámìlì òun kí ló lè ràn nù. ẹni ọ̀rọ̀ amátò ti ń yọ̀ ní sóò lówó maintenance lọ́wọ́. wọ́n ní tẹ́ẹ̀sì o kẹ́yìn o tó sọ pọ́lọ́wọ̀n ọ̀dà sí wọn ìjọ palẹ̀ máa rú ọ̀la tó fẹ́ ti kú òláyé kóbìnrin ọmọ ṣiṣẹ́ gbàgbé kó o fẹ́ lọ́wọ́ ìwọ gẹ́gẹ́ fẹ́ ọmọ nítorí pé tọ́ ọba láníyàn àti ṣiṣẹ́ tọ́ ọba rẹ̀ mi ìlú ọba gùn wọ́n fẹ́ gùn o. àfà. wọ́n lè tẹ́ ìṣòro náà fún sùnmọ́ kọ́dà májèlé gàdí. àwọn olórí ọ̀fẹ́ ò sí ta mọ́ ta ni ó fún ọ ní mali tí ó sọ pé ó lè bu àlásán lọ́gbà ó padà wálé wá ṣe sùkúrù. wọ́n lè tẹ́ ìṣòro náà fún sùnmọ́ kọ́dà májèlé gàdí. jábọ̀ lọ́lé wa wàtẹ̀kùn lọ́ha. kí ló ń kálukú wa ń palẹ̀ mọ́fọ́lá wa nàìjíríà yìí sì ń wọ́mọ̀ pẹ̀lú ìyá ni o ìyá gángan ò tí ì dé o nísìn wọ́n ọ̀pù pẹ̀lú ìdààmú ni o gbogbo ẹ̀yin oní association tẹ́ ẹ sọ̀pọ́tì pátì kì jẹ́ kéèrí ẹ pé lásìkò election má jẹ́ ká pọ̀ bá àwọn ọmọ rẹ o. iná láàbì ròbì máa tà mọ́lú. ẹ tọ́jú àwọn ọmọ yín nítorí kọ́ ọmọ ẹni lọ́lẹ́ ni èsè tó lè jẹ gbèsè lórí ọmọ tó ń jẹ gbèsè lórí aṣọ pati. iná libà ní iná làdé inú fídì dùnìyà. ẹ jẹ́ pàdé wa ẹ jẹ́ palẹ̀ mọ́ ọ̀la wa àlífà palẹ̀ mọ́ ọ̀la wa rèé o èmi palẹ̀ mọ́ ọ̀la mi rèé o bá a ti máa lò lọ ní àlìkíyàmọ̀ gbogbo ẹ̀yìn gbogbo ẹ̀yìn bá a ti lọ ní àlìkíyàmọ̀ nù nítorí pé jọ́ta lè kéwu láti mọ̀ náà bí tá a fẹ́ dorí ẹ̀kọ́ kéwútá àǹfààní wà kó tún lè kàwé àfa àti ọba kàwé nìsín kò ní sex exposure nínú ọ̀rọ̀ ẹ̀ yàtọ̀ sí pé o fẹ́ fi ṣiṣẹ́ nìkan ìjọ tó o bá dúró you will stand different education opinion rẹ ọmọ sọ fún ọ pé ọ gbọ́dọ̀ dàpọ̀ máwọn wèrè palẹ̀mọ́ ọ̀la rẹ èyí tó fi máa sáré kí tó fi máa wá síríkì fásikò tó wà yìí kò fi wá ọlọ́run ó jẹ́ ọ̀tẹ̀ gbogbo wa lọ́wọ́. ibi tó o bá wà tẹ́wọ́ sọ́lọ́ báyìí tẹ́wọ́ rẹ sọlọ́run. èyí tá a wíwùn náà tó sọ pé makana muhammad. makana muhammad. tẹ́wọ́ báyìí àfi tó kéle sẹ̀ mo bá wà mẹ́nìkan ló kù wàmà muhammad. wàmà muhammad. ala muhammad. ala muhammad. muhammadu rasulullah. muhammadu rasulullah. jẹ́ ọ̀yọ́ ga sí. ọlọ́run abioni. abioni. tí economy country bá tó bá rọrùn fáwọn kan kò rọrùn fáwọn kan ọlọ́run mọ́sá ṣe ní rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa. àmín. mọ́kànà muhammad. mọ́kànà muhammad. wàmà muhammad. wàmà muhammad. alá muhammad. alá muhammad. muhammadu rasulullah. muhammadu rasulullah. wọ́n á jẹ́ kọ́ ọ̀rẹ́ ọ̀gá jórí rẹ lọ. ọlọ́run wọlé apá àlẹ́ nìkan àfiwọ́. àtẹnitọ́ kan àtẹnitọ́ lóbi àtẹnití ò lóbi àti tí ó ti kù wa àti tí ò ti kù wa àní ìtí ọ̀rọ̀ wa lọ́rùn ní kọ́lọ́run wa. Amen. ìdìbò tí ń bọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa. Amen. má jẹ́ ká gbókùn ọmọ wa bá wa lé. Amen. ni allah. má jẹ́ ara rẹ̀ sọnù. Amen. má jẹ́ akúsọ́wọ́ àwọn ajínigbé. Amen. má kánà muhammad. má kánà muhammad. dákúnjẹ́ kóhùn rí olóòkè. wà má muhammad. wà má muhammad. alá muhammad. alá muhammad. muhammad rasulullah. muhammad rasulullah. ọwọ́ àdìdẹ wí. àdìdẹ wí kọ́tọ́ kù yìí. ẹ mọ̀ ká àmọ́ fọ́ sáyà báyìí láàbọ̀ fi ṣe àpilẹ̀jì. ìwọ tí ọ̀bá rọ̀ lọ́rùn dákun jókòó kì í ṣe dandan àmọ́ gbé sáyà rẹ báyìí gbogbo àdéhùn ayọ̀ tọ́lọ́hún ṣe fẹ́mi ọdún yìí náà lọ́lọ́hún ó mú un ṣe. sọ́pẹ́ muhammad. máa muhammad. wà muhammad. wà muhammad. alá muhammad. alá muhammad. muhammadu rasulullah. muhammadu rasulullah. ọ̀yá daniel. ọ̀yá daniel. daniel lè yẹ. kọ́ béèrè orí ńlá wájú ọlọ́run. orí etí òsínú rẹ̀. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم صلاة بأم جميع الأهوال والآفات آمين وتكديرنا بها جميع الأجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بأقصى الغايات آمين من جميع الخيرات في حياتنا بعد الممات آمين